أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين وقال تبارك وتعالى في القرآن الكريم وأحصى كل شيء عددا اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين ayọ́rọ̀ ìfẹ́ wa tí ẹ̀ ń wà ní gbogbo àgbáyé káàkiri gbogbo ibi tẹ́ńkà láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbá ńlá ayé mo kì í mo kì í mo kì í mo kì í akọ ọ̀la jímọ̀ tòní ọlọ́wọ́n ọjà sọ̀pọ̀ rẹ̀ kò ní sí jímọ̀ tòní lákìmọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa orúkọ mi yìí padà láhájà Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ló tún kalẹ̀ sórí ètò hmm, ẹ ti mọ̀ bá àti máa ń ṣètò ọ̀hún wípé lórí ètò yìí àwọn oníranran àfáà náà làá máa gbé wá lóríṣiríṣi láti wá dá wa lẹ́kọ̀ọ́ láti wá fòyeyé wa láti wá fìmọ̀mọ̀ wa ẹ̀yin ẹ̀yin àwọn atẹ́wà ń wọ̀ ń lé abẹ̀yìn ẹ dákun ẹ má jẹ́ kí ètò yìí ó parẹ́ o ẹ má jẹ́ kí ètò yìí ó stop o torí pé láìsí yín láìsí kun lọ́wọ́ yín láìsí ìdásí yín hmm, ètò yìí tó ìní sọ kankan mọ́ lórí ẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ náà ni wípé ẹ ẹ dúró tì wá ẹ kún wa lọ́wọ́ gbogbo ẹ̀wọ̀n oníléeṣẹ́ ńláńláńláńláńlá Ustral Travel à ń retí yín ẹ dákun ẹ má dá wa dé tò yìí à ń pè yín ẹ bá wa dá sí i afamok travel and ń pè yín ẹ bá wa eh, godit event solution à ń retí yín ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń tẹ̀ ń lù wá lọ́gbọ̀ ẹnu afẹ́kẹ́yìn náà kọ̀nẹ́ẹ̀tì wa mọ́ àwọn tí wọ́n lè sponsor ètò yìí tọ́lá yìí náà ń sọ pé ẹ̀ ń gbádùn rẹ̀ ẹ̀ ń rẹ̀ kọ́kọ́ ń bẹ gbogbo àwọn afọ oríṣiríṣi là ń gbé wa tí wọ́n ń tú wálẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ibì kan tí wọ́n ń ṣàlàyé àwọn nǹkan tí ò yé wa fún wa kí ọlọ́run dákun kí á rí gbogbo wọn pẹ́ lẹ́nìí bákan náà gẹ́gẹ́ bí ètò àgbé àfàwà tí a ti mọ̀ bí àìmọ̀wó ọdún ni wọ́n nílé iṣẹ́ wa ń bí wọn kì í ṣàìmọ̀ fólóko akọ́dà àwọn àbá ti wá ti pẹ́ ṣùgbọ́n ọ̀nà lọ́pọ̀ ṣùgbọ́n wa dúpẹ́ pé ọlọ́run ní kí wọ́n lè méèkì ẹ̀ lénìí àwọn náà ni àfàwà àgbà fọdùlà sheikh al-imam muhsin mahmood ajagbe makeferi baba salamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. tó àwọn àfàwà tí ẹ ń wò yìí wọ́n jẹ́ kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ti ń lọ́nú ayé ìjìnlẹ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ làwọn táwọn gbé dání nìyẹn ọ̀nà dáwà tiwọn nìyẹn kálukú ló lọ́nà dáwà tiẹ̀ ọ̀nà dáwà tiwọn náà ni láti ṣàlàyé àwọn kankan fún wa láwọn ń tọ́ pamọ́ sára ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ pé ìmọ̀ ẹ̀ làwọn òyìnbó mọ̀ ni wọ́n fi ṣe kámẹ́rà tí wọ́n fi ń rìkọ́dù wa yìí ni wọ́n fi ṣe fóònù tá à ń tẹ̀ ni wọ́n fi ṣe tẹlifíṣàn tá à ń wò nulẹ̀ kí ni ìmọ̀ náà òun náà ni ìmọ̀ òǹkà ìmọ̀ òǹkà ọ̀rọ̀ òǹkà yẹn gan náà wọn làwọn fẹ́ sọ lénìí la fi gbé wọn wá bàbá sheikh ẹ dákun ibi tá à ń lọ lénìí òun náà ni òǹkà nínú islam ǹjẹ́ islam faramọ́ ká gbàgbọ́ pé kinní kan ń bẹ tí ń jẹ́ òǹkà wípé àti pé òǹkà yìí ó ní bàtàn pẹ̀lú ayé wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم adúpẹ́ pọ̀ fún ọlọ́run. alhamdulilayi. a kí àfáwa níjókòó àfáwa ọba ló ń bá wa pẹ̀lú wọn. àmín. gẹ́gẹ́ bí ètò ọlọ́run tẹ́bá al-Qur'an al Quran chapter seventeen verse twelve sísàlẹ̀ ẹ̀rí àwọn ibìkan tọ́lọ́run ti ń júwe tọ́lọ́run ní ọ̀gbìnláì mina ṣetán rọ̀jí bisimilayi rahman rahim wa ja'alina layla wa nahara ayatayn wa ma'una ayatul layli wa ja'alina ayatul nahari mubsiratan litabtagu fadlan min rabbikum wa lita'lamu adada sinina wal hisab wa kulla shay'in fasalnahu tafsilan sadaqallahu alazim adúpẹ́ pọ̀ fún ọlọ́run bọ́lọ̀ ṣe ń júwe pé a ṣe òru aṣọ̀sán bóòlù ṣe ń wá tọ̀sán wá la fi mọ àwọn òǹkà tá à ń pè ní isab mathematics ẹ̀bádẹ́wò ṣáájú a ti sọ nípa àwọn Pythagoreans tó ṣe nípa mathematics pé ṣé òǹkà ó ń reflect láyé àkọ́kọ́ ohun tá ń pè a ti sọ̀rọ̀ fún wa níbi tá sọ fún wa pé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá ṣe wálé ayé la ní life path nọ́mbà tá a mú wáyé látọ̀run ẹlòmíì wọ́n lè ní wọ́n bí ẹ wo bí wọ́n ṣe fi ànábì Muhammad sallallahu alaihi wasallam fi júwe lọ́dún kan mo ní wọ́n bí ànábì ní April twenty two five seventy AD April yẹn àti ìbọ̀kóṣù kẹrin nìyẹn wọ́n kọ fọ́ọ̀lẹ́ là ń pè ní formative à ń pè kan wọ́n ní productive ìgbà ọ̀sán twenty two yẹn àti ní two plus two ẹ̀hún kò jẹ́ four tẹ bá fi four kún four ó jẹ́ eight ní harvest five seventy AD five àti seven nìkan la ní a ní five plus seven ṣẹ̀mọ̀ pé ó di twelve àtún ní one plus two a máa dá padà sí one decimal àwa ní one plus two ó jẹ́ three tàbá plus three yẹn mọ́ formative àti productive eight ó jẹ́ eleven la fi ń sọ pé master number ló ń lò ó fi hàn pé òjíṣẹ́ ọlọ́run bá ní. oníkálukú àwa lọ wádìí ara wa nọ́mbà wo lọ́lọ́run fún mi tí mo mú wáyé àfa ọba àwa tiẹ̀ wọ́n á mọ́ra wọn èmi á wá tèmi ẹni tó ń lo one wọn ń bá wọn dipò wọn á máa fi wọn sípò ni ẹni tó ń lo two á ti mọ ohun tọ́lọ́run ṣe fún un ẹni tó ń lo three ẹni tó ń lo four ẹni tó ń lo five ẹni tó ń lo six ibi tí nọ́mbà ìwà lágbára tó ó pẹ̀lú tó ń ṣiṣẹ́ lágbàáyé báyìí because a máa ń náwọn nọ́mbà kan látòdì nọ́mbà yẹn téèyàn wọn bá bíyàn tó máa fi wọ seven years a máa sọ pé nọmba ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ ní ọdún kìíní ọdún kejì ọdún kẹta tó bá di pé ó dọdún méje ó ti bọ́ sí e làwa máa ń pè ó ti bọ́ sí pele kan gbèsè ayé lọ́lọ́run fi ní ànábì sallallahu ní mòrú àwòládókùn bí sọlá àti wàhùn àbúrò sábò sínìnà ọ̀dọ́rìbóhùn àbúrò aṣọ àṣìlẹ́nà wà fọ́ọ̀rù kó báyìí náà ó ti ó ti wà ní aróye aróye yẹn dákèrè àlà máa ń pè bí nọ́mbà ṣe ń ṣiṣẹ́ ńlẹ̀ ayé à ń pè yẹn ní dákèrè àtòrí pé látọdún kan sọdún méje yẹn wọ́n máa kún bẹ̀ ni wọ́n ní ibi òkùnkùn ayé nìyẹn ó ṣe ìbẹ̀rẹ̀ ìgbésí ayé nìyẹn ó dọdún keje òun náà ṣe dọmọ láyé nìyẹn tó bá tún kúrò ńbẹ̀ a tún lọ sí ọdún mẹ́rìnlá ọdún mẹ́rìnlá yẹn a tún máa kà pé ànádà aróye ẹ̀ ó ti gbà tọmọ yẹn bá di fourteen years àlà ń pè ní partner arrow gbogbo àwọn ọ̀rẹ́ tó ń bá ṣeré tẹ́lẹ̀ alóhùn bá wọn ṣeré mọ́ òun gbọ́dọ̀ mọ̀ pé òun ti pé fourteen years changes máa wà nípa ọmọ náà tó bá tó yá a tó bọ́ sí another seven years which is twenty one years challenges yẹ nìyẹn tó máa ní challenge o máa ní challenge díẹ̀ díẹ̀ bóyá bẹ́ẹ̀ni ó ṣe ìdáwó o lè máa make ẹ o lè máa ṣe òun ò ní mọ̀ pé twenty one years and eh, challenges yẹ ni hmm. agbóntá gbọ́dọ̀ mọ̀ nílé ayé ni tó bá tún kúrò ńbẹ̀ tá a bá tún fi seven kún ṣàgbó di twenty eight years twenty eight years ẹ oṣù tó bọ́ sí aró yẹ e ló fi jẹ́ pé gbogbo àwọn èèyàn máa ń wọ̀nù wọn bẹ́ẹ̀ ṣe tọ́ àwọn ọmọ láti ìgbà tó ti wà lọ́mọ ọdún méje sọ́mọ ọdún kan sọ́dún méje sọ́dún mẹ́wàá ntẹ́ bá fi tọ́ wọn làwọn ọmọ yẹn máa bá dàgbà tó bá wọ twenty eight years yẹn ìsànúdà dark area ló tún wà yẹn ó di thirty five years kó tó kúrò ńbẹ̀ àwa di pé abẹ́rẹ́ sí ń face challenges ayé ìyẹn la fi mú àwọn ètò kan wá gẹ́gẹ́ bí ètò ọlọ́run tá a máa ní aburoj walkawakib sign and planet a ní àwọn nǹkan tá à ń pè ní sign tó jẹ́ pé alkawakib tó ń kọ̀ntró ayé inú ẹ̀ ni a rí mọ̀ríhì tá à ń pè ní ma tá à ń pè ní mercury inú ẹ̀ la rí zahira tá à ń pè ní phenos inú ẹ̀ la rí mars gangan tó jẹ́ mọ̀ríhì àtọ́rà òní mẹ́kórì inú ẹ̀ láti rí mùsítẹ́rì tá à ń pè ní júpítà inú ẹ̀ láti rí saturn tá à ń pè ní zar inú ẹ̀ láti rí uranus ìyẹn ló máa ń ṣiṣẹ́ fọ́dún méje ọdún méje ló máa fi rìn inú ẹ̀ láti rí neptune ìyẹn máa ṣiṣẹ́ fọ́dún mẹ́rìnlá ṣe pé nọ́mbà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé wa ọdún mẹ́rìnlá tí neptune fẹ́ ṣiṣẹ́ ní 1995, bá gbogbo àwọn ọmọ tá a bí ń gbà yẹn òun ló fi jẹ́ pé neptune yẹn wà lákùrẹ́ọ̀s 1995 96 ni color television dé ilé ayé àwọn color television gbogbo àwọn à ń bẹ̀rẹ̀ orí íńtánẹ́ẹ̀tì díẹ̀díẹ̀ 1995 ló bẹ̀rẹ̀ tí fóònù bẹ̀rẹ̀ sí ń dé ìgbà tí fóònù bẹ̀rẹ̀ sí ń dé tí gbogbo ẹ̀ ń dé díẹ̀díẹ̀ tá a ti ń rí tv wò tá a ń rí fídíò wò vcd gbogbo àwọn ọmọ tá a bí ń gbà yẹn ọlọ́run máa brainwash ọpọlọ wọn wọn á ní làákàyè dípò pé ìmọ̀ tán ní ẹ̀ ó tún di one fourteen years ká tó bírò àwọn ọmọ yẹn sáyé ọ̀nà fi mọ̀ nípa kọ̀ǹpútà wọ́n mọ̀ nípa anything tọ́gbọ́n mọ̀ míì wá ló lọ yahoo yahoo lọ gbogbo ẹ̀ torí pé ìmọ̀ yẹn imagination ni níbi tó wà ìgbà tó bá di twenty twelve ó kúrò mẹ́ ọ̀ bọ́ sí Pisces láti twenty twelve yẹn la ṣe wà nú ẹ̀ báyìí Pisces tó bọ́ sí yẹn ìyẹn ló mú gbogbo àwọn ẹ̀dá wọ́n máa lọ máa wú àwọn ìṣẹ̀ǹbáyé nǹkan ìṣẹ̀ǹbáyé nǹkan ìdílẹ̀ ẹ̀wùpá nàbí ní ibùdó wàtọ̀ mìnà ìmọ̀n kẹ́yàn fẹ́ràn lú ẹ̀ ní gbàgbọ́ ló wà ní ẹ̀rí tí wọ́n fi wú gbogbo nǹkan ìbílẹ̀ oníkàlùkù wú jáde à ń lo àgbo à ń lo àgbo tẹ́lẹ̀ kò sí ọ̀pọ̀ pọ́pùlà báyìí. bàbá sẹ́ẹ̀rí fi tẹ́ẹ̀dẹ́ yẹn ọlọ́mọsàjáre pé torí pé <laughs> ẹ̀yin tí ń wò wá lé ẹ lè máa wò pé akí ni wọ́n ń sọ yìí yóò padà yé yín ibi tí bàbá ń lọ yóò padà máa yé wa torí pé ibi a kúrò náà ni pé ọ̀rọ̀ nípa òǹkà ìjà sí pé tí wọ́n ń pè lóǹkà òun náà ní nọ́mbà wọ́n ń jẹ́ kó yọ àpò gbogbo tọ́lọ̀ ń dá pátápátá lọ́wọ́n ọba mi ti nọ́mbà ẹ̀ ẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ sánmọ̀ ó ní mo dá sánmọ̀ méje mo dá ilẹ̀ méje ẹ̀ mo dá gbá mo dókè mo dá kìnníkà gbogbo tọ́lọ̀ wọn máa ń sọ pátápátá a máa fi nọ́mbà sí ọlọ́run àwọn dá ọjọ́ méje òun dá kìnníkà ọjọ́ méje òun dá ọjọ́ mẹ́ta kan òun dá ọjọ́ méjì kan sẹ́mọ̀ a máa sọ̀rọ̀ nípa yọ́mù a máa sọ̀rọ̀ nípa àyámù gbogbo akíní wọ̀nyí òun ọlọ́run ọba ní tó báwo ló ṣe wá rí létí máa yé tiwa. ìyẹn làwọn afá wa àṣeyìk musin ń bá wa yanjú ẹ yẹn wa wọn jà á dínà pẹ̀lú ẹ jẹ́ ká dókè lọ́hùn bàtà bá padà dé afá musin tó wà ń kalẹ̀ wọn àti ìlọ ẹ ṣe lẹkùn kalẹ̀. ẹ ká máa padà sórí ètò yẹn tó wa alẹ́ hekema àwọn afá wa ti agbéwálé ní àwọn náà ní afá wa onímọ̀ ìjìnlẹ̀ bàbá wa fọtọlọ sheikh alimam musin mahmud ajagbemọkẹfẹrí ọ̀rọ̀ tá à ń yanjú nípa ọ̀rọ̀ nọ́mbà òǹkà òǹkà nínú ayé wa kí ni Islam sọ nípa ẹ̀ kí lọ́lọ́run sọ nípa ẹ̀ báwo ló ṣẹ̀ṣẹ̀ affect ayé àwa náà fúnra wa àbá hmm. ti jẹ́ yín wa lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ pé yóò máa ṣẹlẹ̀ láwọn ọdún ọdún kọ̀ọ̀kan ọdún kọ̀ọ̀kan ọdún tí àwọn à ń wo tẹlifíṣàn á sì gba àgbà íńtánẹ́ẹ̀tì kó àgbà íńtánẹ́ẹ̀tì kan pẹ̀lú àwọn ọ̀dọ́ lóríṣiríṣi gbogbo ẹni bàbá ti yanjú fún wa lénìí wọ́n tún sọ̀rọ̀ débi wípé láwọn ọdún kan bíi twenty oríṣiríṣi àwọn nǹkan míì ni ó tún jáde láwọn àwùjáde gbogbo àwọn nǹkan ṣẹ̀ǹbáyé tó pé látara bẹ́ẹ̀ láti pé òkìkí dé bá alàgbo alùpùpù àwọn èèyàn ti ń làgbo tẹ̀tẹ̀rẹ̀ ṣùgbọ́n òkìkí ọ̀rọ̀ ọ̀pọ̀ tó báyìí kọ́lá mi àwọn àgbo la tó pọ̀ àwọn bàbá wa wọ́n ti máa ń ṣe fún wa tẹ̀tẹ̀lẹ̀ tá a padà mọ bó ti jẹ́ tó pé lásìkò yìí láìsẹ̀ wọn rí gbogbo bó ṣe jẹ́ àṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátápátá ó ní í adé kí gbogbo wa nílùú nàìjíríà tẹ́ bá tún wọ̀rọ̀ ọlọ́run quran chapter three eh, quran chapter six surat al-ni'am ọlọ́run ní alihamdulilayi lẹ́dí kálákà samawati wal ardi wàjálà zulumati wal nura summa lẹ́dínà káfàrún bi rabbihim ya'dilu wàlẹ́dí kálákà kùmìntíni summa qada ajalan wa ajalun musamma inda summa antum tamtarun sọ́dọ̀ kọlá ọ̀làdí ẹ̀wọ̀ ọlọ́run bó ṣe ń dárúkọ sọ́mọ̀ méjèèje bẹ́ẹ̀ ló ń dárúkọ ilẹ̀ méjèèje ó fẹ́ kó gba àwọn nọ́mbà tá à ń sọ yìí ẹ woro tó ń bá fẹ́ mú àwọn àpèjúwe wá káwo nàìjíríà lónìí àdúpẹ́ fọlọ́hún wọ́n ní àwa fúnra wa ní nàìjíríà october first nineteen sixty la gbòmìnira life patch wa nìyẹn àwa ní october one nìyẹn first one nìyẹn àwa ní one plus one ṣẹ̀ǹpọ̀ jẹ́ two tàbá ní nineteen sixty one plus nine ten plus six sixteen àbá tó a one plus six ó jẹ́ seven tẹ́bá plus seven plus two ó di nine nine tó jẹ́ yẹn life path Nigeria nine òun ni ẹ̀sìn fi gbayé nílùú Nàìjíríà táwọn èèyàn mọ̀ nípa ẹ̀sìn tó mọ̀ nípa ẹ̀sìn tó mọ̀ nípa ẹ̀sìn bó ṣe mọ̀ nípa ẹ̀sìn yẹn tá sin lọ́yìn yìí a wá ní kinní kan a máa ń pè ẹ mọ̀ pé mò ń dárúkọ dákìrì àlẹ́ ẹ̀kan mo wá ń kà pé téèyàn bá pọ̀ ọmọ ọdún a máa ń pè bẹ́ẹ̀ ní dark area but ibẹ̀ yẹn wọ́n kún bí nǹkan dúdú ni tó bá dé seven years a tó bọ́ kúrò ní dark area yẹn tó bá kó tó tún rí challenges míì ó dọdún kẹrìnlá kó tó tún rí míì ó di twenty one years kó tó rí míì ó di twenty eight years kó tó tún rí míì ó di aranka pé seven seven years ó di thirty five years kó tó tún rí míì ó di forty two ibi tí mò ń bá lọ ní ti nàìjíríà ó tó tún rìn mí ó di forty nine years ó jẹ́ pé tọkùnrin obìnrin tó bá pé forty nine years kan tó clock fifty years àtẹ̀gùn ńlá o téèyàn gbọ́dọ̀ máa ṣàdúrà dáadáa tó bá fi cross ẹ̀ ó ti ré arò yẹn dànù tó bá kúrò láàdọ́ta ọdún á bọ́ sí another seven years which is fifty six years fifty six yẹn ní nàìjíríà wá wà látọdún kẹjọ ọdún kẹfà sẹ́yìn hmm àwa kúrò ńbẹ̀ ní October first mm-hmm. October first ẹ̀ ní ṣiṣẹ́ gba ti pé sixty four year àti kúrò ní dark area yìí torí pé fifty six yẹn àti wọnú dark again ó di sixty four ká tó kúrò nù ẹ̀ tó jẹ́ pé níbo tó wá pé fifty six láyé nísìn ó gbọ́dọ̀ tọ́jú ara ẹ̀ dáadáa religion leader gbọ́dọ̀ tẹ kò gbọ́dọ̀ ṣe ẹ̀sìn kó má sọ fún àwọn ọmọ ọjọ́ ẹ̀ pé ẹ lògùn tó bá sick kéèpé ó máa ní à tí ara bá ń dùn ẹ̀ ṣàgbọ́ ọ lé kó kí àyà báyìí ìyẹn ò ní kó má lòògùn á lo oògùn hmm. sí i ìjọ ìjà gbọ́dọ̀ sọ pé àkó gbọ́dọ̀ lòògùn bí tá a bá dé tí bá ti hmm. gbọ́wọ́ lé ẹ tí mo ní aláwọ àìsàn yẹn lọ ó ah. hmm. gbọ́dọ̀ yẹ kí wọ́n mọ̀ pé wọ́n á lòògùn náà fi ń gbádùn bọ kíní tí wàá bọ́ sí western world now torí january twenty two thousand and twenty-four yìí a máa ń pè kíní kan ní pluto pluto máa ń rìn fún twenty years ogún ọdún ó ti kọ́kọ́ wà ní Sagittarius for twenty years ó tún wá wà ní Capricorn for twenty years again Sagittarius tó wà mẹ́rin bíi forty years báyìí ká brainwash ẹ̀sìn lágbàáyé gbogbo àwọn èèyàn máa tẹ̀lé tẹ́ bá sọ nípa ẹ̀sìn wọ́n máa tẹ̀lé tẹ́ bá sọ nípa ilé wọ́n máa tẹ̀lé ṣùgbọ́n ìgbà tó di January twenty yẹn ìràwọ̀ yẹn kúrò ń bẹ̀ ó bọ́ bí Pluto ṣe bọ́ sàkóró ẹ̀sìn yẹn ó máa kọlu ẹ̀sìn lágbàáyé kíkọ tó kọlu ẹ̀sìn wọ́n á fẹ́ máa rí oníkàlùkù fẹ́ rí òkodoro hmm. Islam ṣẹ̀gbọ́n ti ní iná dínà ìdálá Islam ẹ lọ sórí Google ẹ wò kí là ní Islam a sọ fún yín boni Mẹ́kà wa a sọ fún yín kò sẹ́ni tó fẹ́ nǹkan tí yóò dájú kò sẹ́ni tó fẹ́ tẹ̀lé mọ́ ọ̀làjú yẹn ti wá kárí gbogbo ayé báyìí tẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú ìsọkísọ èròkèrè. ọ̀rọ̀ tí wọn bá fẹ́ sọ kó ní evidence ẹ̀ lọ́wọ́ wọ́n challenge ẹ̀ wọ́n challenge ẹ̀ torí tó ń challenge wọn báyìí ń wà lórí kíní wọn máa challenge wọn àfa wọn challenge wọn ní challenges yẹn fi pọ̀ lágbàáyé báyìí ó dẹ̀ máa wà ńbẹ̀ for twenty years ìmọ̀ ni ọlọ́run ní kó máa rìn ní báyìí ẹni tó bá kọ́ mímọ̀ tó ní mímọ̀ òdodo lọ́wọ́. ìkọ̀rọ̀ pé ọmọọ̀rọ̀ pa ọmọọ̀rọ̀ eh, pa bẹ́ẹ̀ ni máa ń brain wash àwọn èèyàn bẹ́ẹ̀ ni ṣé tó ń sọ ìdá olójú. ṣó dá ẹ lójú àbí tẹ́wọ́ ẹ kí iná máa jáde kí n fi jáde ń bẹ ayé ò ní gbàgbọ́ mọ́ wọ́n fẹ́ mọ nǹkan tó fi ṣe. kí ni múná jáde inú ọwọ́ ẹ ẹ rí àwọn òyìnbó tẹ bá ń lọ bì kan within twenty minutes àní within twenty minutes tẹ bá order Uber àní you are about to reach Surulere a máa sọ pé o ti fẹ́ débẹ̀ kí ló mú ìmọ̀ ni ẹ wo haruna rasheed tó ṣe aago tá à ń fi sọ́wọ́ òun náà nígbà tó rí kinní kan anti-clockwise ló ṣe aago ó kọ́ gbé lọ paris wọn láwọn islam dé aago náà ni gbogbo àgbáyé ń lò báyìí tí ó bá ṣaago báwo la ṣe fẹ́ mọ̀ pé àwa wà láago méjìlá ọ̀sán àwọn canada wà ní aago méje àárọ̀ tá a lè máa fi kírun dọ́gba so ìmọ̀ ìmọ̀ yẹn ó ti yẹn ṣèṣì lágbàáyé ọlọ́run kó wá jẹ́ kí mọ̀ jókòó sílẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa mo wà lórí tv orísun orísun ò ní bàjẹ́ láéláé mo wá ń gbọ́ bàbá ọba onírù hmm. ọba onírù tòní ní lẹ́kí wọ́n ń sọ̀rọ̀ síbẹ̀ pé a gbogbo ẹ̀dá tó bá wà láyé nísì kí wọ́n lọ kóníkàkú lọ mọ capacity tó ń lè ṣe láyé that is lọ check ara ẹ mọ nǹkan tó lè ṣe ntọ́lọ́run bá dá ẹ fún wa mọ̀ láfi sọ pé ntọ́ ó ń lo one ó ti mọ nọ́mbà tó ń lò ẹni tó ń lo two ó ti mọ nọ́mbà tó ń lò ẹni tó ń lo three ó ti mọ nọ́mbà tó ń lò hmm. nọ́mbà yẹn lọ bí nine oníkàkú ló dẹ̀ mú nọ́mbà tiẹ̀ wáyé kò dẹ̀ jọmọ́ kò jọmọ́ ra wọn iṣẹ́ tó oníkàkú dẹ̀ máa ṣe lórí mímọ̀ láyé lónìí ọwọ́ kan lè máa gẹ̀ẹ́tẹ̀ mo ń bọ̀ lọ́nà yìí sí mo ń bi ọmọ mi mo ní chẹ́ẹ̀kì life path Nigeria lọ́dún yìí life path kẹ́kọ̀ọ́ lọ sórí gọ́ọ̀gù pé life path Nigeria October first nineteen sixty agbèjáde lórí tí agbèjáde lórí fóònù October ẹ ti mọ̀ pé first ni ẹ wá ní October first tẹ̀gbà ti one one hmm. tẹ̀bádẹ̀ fẹ́ life lipart nọ́mbà òun mò ń lò lọ́dún yìí fún ẹni tó ní déètì ara ẹ̀ a wò déètì a wò month a wò wò yí àtàwà a hmm. plus gbogbo ẹ̀ pọ̀ oh. a wá fi wọ́n a slash yẹ a yẹ kan nọ́mbà tó bá wà ń bẹ̀ ló ń lò lọ́dún náà tó bá ṣí nọ́mbà ẹ̀ tó bá ń lo seven a máa lálà oríṣiríṣi lọ́dún yẹn ni tó máa fi kúrò lọ́dún yẹn bó lálà pé òun jásí kànga a ó lè lálà pé ológbò léhùn òun onímọ̀ pé nọ́mbà yẹn ló ń reflect nígbèsè ayé òun á bẹ̀ sí sá káàkiri bá sá dòdò wọn ní kó kúrò mẹ́ẹ̀ kó lọ sékìtì òun onímọ̀ pé nọ́mbà ló ń reflect nínú àwọn nǹkan tí nọ́mbà ń ṣe nìyẹn irú nàìjíríà lọ́dún yìí nísìn hmm. october first àní october one First náà one one hmm. plus one ṣẹ̀pọ̀ jẹ́ two hmm. twenty twenty four làwà ẹ̀ wá ní two plus two ṣẹ̀pọ̀ jẹ́ four plus four ó jẹ́ eight tẹ̀bá plus ẹ̀ mọ́ two ó jẹ́ ten one là ń lò hmm. lọ́dún yìí bó ṣe jẹ́ wọ́n yẹn ló fi jẹ́ pé èmi ò gbà ìwọ ò ni ẹ̀sìn kínní ò gbà ẹ̀sìn kejì ò gbà ẹ̀sìn kẹta ẹ̀ gbà àwa kò lọ sórí Facebook abẹ́sìn búra wa àwa ń ṣàjà ara wa agídí yẹn ló wà but nísìnyí a ti máa brainwash wa díẹ̀díẹ̀ pé two là ń lọ ní next year nàìjíríà máa ní connection púpọ̀ next year because two yẹn àwọn èèyàn máa àwọn òyìnbó máa wá láti wá bá a ṣiṣẹ́ àti kúrò dark area àti wà ní good number ìwọ náà lọ lọ check ara ẹ wo nọ́mbà tí wọn náà ń lò. bàbá ẹ dàpọ̀ ẹnu sùúrù sẹ́ríbi tẹ́ ẹ dín yẹn tó ti kọ̀ lọ́rọ̀ nàìjíríà mo fẹ́ ká wo kinní kan o because sáà pé nàìjíríà àwọn èèyàn máa ń ṣe kinní kan bí eléyìí bá jẹ president wọn ni ah adúpẹ́ o eléyà eléyìí ah, tẹ̀ tó lágbára o tàná ta tiẹ̀ ló kọjá tó eléyìí tó eléyìí ah, ah, tó lágbára o táwa tó kó ń bẹ̀ sápẹ́ nígbà Buhari àwọn èèyàn mú ìgbà Jonathan àwọn ìgbà ilé o ìgbà tí Buhari tún dé àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí yin Jonathan ah Jonathan wà láà kọ́dà gbádùn ẹ Buhari ah kọ́dà lágbára o Buhari tún ti lọ àtúndáṣíwájú àwọn èèyàn tó ń bú aṣíwájú wọ́n tún yin Buhari pọ̀tẹ́yìn jó yé wa nísìnyí pé Nàìjíríà nọ́mbà gan fúnra ẹ̀ wà nǹkan tí yín àfẹ́ ti wá kí bá a ṣe wà ní dákìrì àyè àdúpẹ́ hmm. pé October first eh, twenty twenty four yìí. sọ pé ká sì máa retí ìdùnnú lásìkò aṣáájú. bẹ́ẹ̀ni tọrọ àti kúrò mẹ. Hmm. ẹlẹ́ẹ̀kejì à ń pe kíní ní Uranus ọdún méje ló fẹ́ fi ṣiṣẹ́ Uranus yẹn látọdún mẹ́fà a wà ní wrong place torí Taurus ló wà ó máa bọ̀rọ̀ ajé jẹ́ lágbàáyé ó máa da àìsàn ságbàáyé ó ní gbogbo àìsàn fi pọ̀ láyé èmi ní corona hmm. èmi ní àìsàn báyìí ọ̀dà owó là ń lò lọ yìí kì í ṣe Nàìjíríà nìkan àgbáńlá ayé ni torí tẹ bá wo àwa tá ń lọ mẹ́kà nísìn ọdún ìgbà yìí eight point five ni wọ́n ní deposit yóò sì jù bẹ́ẹ̀ lọ torí pé kí ni gbogbo àgbáńlá ayé ni ọlọ́run bá ń dánwò báyìí àti ẹ̀ ń fẹ́ kúrò ń bẹ̀ báyìí. Ah, ah, alhamdulilayi akẹ́wọ̀n afáwà sheikh Musin mahmood ajagbemakefere fún àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa pẹ̀lú ògbó ọlọ́ṣà aláwọ̀ sẹ́rí ọ̀rọ̀ pọ̀ tí wọ́n fẹ́ sọ ìdí nìyẹn tí ó tún jẹ́ gbé wọn wá lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògbó lọ́sẹ̀ tí ń bọ̀ wá yìí ohun tí bàbá wa bá wa yanjú òun náà ni pé nọ́mbà tó ń kálukú wa ń lò gan ìwọ ń kálukú wọn náà wá báyìí kó jòkó ti tẹlifíṣàn rẹ tó bá di jọmẹjọ láago méjìlá mọjọ mọ mi sí ẹ o láago méjìlá ń jọ friday tí ń bọ̀ wá tètè dé di tẹlifíṣàn rẹ ó wà àwọn àbá bàbá amúsùn pàdé ó lè jẹ́ nọ́mbà ọjọ́ ìbí rẹ gan láyanjú jọ náà ó lè ní lọ́ọ̀kì ẹ kó pé nọ́mbà rẹ gangan la máa yanjú jọ náà ló fi mọ nọ́mbà tó ń lò nínú ayé kọlọmọsà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa afáwọn amúsùn adúpẹ́ pọ̀ kọlọmọsà bá adúpẹ́ fún yìí o